wá lágbára ọlọ́run tó ẹ fún wọn ní ìwé yẹn ìwé yẹn ni àǹfààní tó tọ́ sí gbogbo ọmọ yorùbá pátápátá ló wà nínú ìwé yẹn àǹfààní tó tọ́ sí ọmọ yorùbá ló wà nínú ìwé yẹn lágbára ọlọ́run nígbàkigbà tẹ́ bá gbọ́ pé agbọ́ ìkéde pé adelé wa wọlé ẹja tó yára kákíyà yà jáde ẹjọ ẹja sọ fún wọn ní bóyá ìpàdé tẹ̀ ń ṣe àti bọ́ọ̀bẹ́ lọ ẹja bá wa sọ fún wọn lọ́hùn pé ọlọ́run ń ṣèyanu pé màmá wa mo dúpẹ́ ọlá ìyàwó bàbá wa abíọ́lá òun lọ́lọ́run lò láti kó wa jáde kúrò ní oko ẹrú àwọn amúnisìn tí a ti wà lórílẹ̀‐èdè nàìjíríà torí náà ẹja múra sílẹ̀ láti pàdé àwọn adelé wa lágbára ọlọ́run àmì àmì àmì àmì ẹ ṣé mà á dà fún yín mà ẹ ṣé mà yes ma. oṣù kọkànlá eh, tí àwọn olóyìnbó ń pè ní twentieth november two thousand and twenty-two láti kúrò ní ara nàìjíríà ìpínlẹ̀ mẹ́jọ ìpínlẹ̀ kogi kwara èkìtì ondo ọ̀ṣun ọ̀yọ́ ògùn àti èkó ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ yìí a ti di òmìnira kúrò lábẹ́ kúrò lábẹ́ nàìjíríà amúnisìn ní ogúnjọ́ oṣù kọkànlá ẹgbàá ọdún ó lé méjìléní okò èyí tí ọlọ́run lo màmá wa modúpẹ́ ọlá onítìrí ìyàwó abíọ́lá ńlọlọ́run lò láti gba orílẹ̀-èdè yìí fún wa látìgbà náà ni màmá yìí ò sì dáwọ́ dúró tó sì ń ṣe iṣẹ́ òun lélẹ̀ bẹ́ẹ̀ ni mà òun ló wà ní ara ẹ̀wù tí mo wọ̀ yìí òun náà ló wà lára ẹ̀wù tí ọmọ yìí wọ̀ náà nì so látìgbà náà ni màmá yìí ò dáwọ́ dúró ó sì ń ṣiṣẹ́ lọ ní báyìí ìjọba wa la fẹ́ bẹ̀rẹ̀ báyìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwọn àǹfààní tó dẹ̀ wà fún ọmọ Yorùbá nígbà tí ìjọba bá bẹ̀rẹ̀ òun ló wà nínú ìwé tí ó wà lọ́wọ́ ọmọ yìí wọ́n máa fún wọ́n máa fún yín mà wọ́n á fún oníkálukú yín so àǹfààní tó wà ń bẹ̀ nìyẹn kò sí pé à ń sanwó iléèwé ọmọ mọ́ màmá bẹ́ẹ̀ ṣe wà lágbára ọlọ́run ẹ máa gba owó oṣù lọ́wọ́ ìjọba láti ọmọ ọgọ́ta ọdún sókè lọ́kùnrin àti lóbìnrin a máa gbowó oṣù lọ́wọ́ ìjọba gbogbo àwọn opó ìjọba wa ni ó máa tọ́jú wọn àwọn eh, aláàbò ara ìjọba wa ni ó máa tọ́jú wọn gbogbo ìgbésẹ̀ gbogbo tó yẹ ká gbé kí ìjọba gbé fún àǹfààní àwọn ọmọ orílẹ̀-èdè ni ìjọba wa yóò máa gbé fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ tó bá ṣáà ti jẹ́ ọmọ Yorùbá ó di dandan kí wọ́n gbé ìgbésẹ̀ yìí fún nítorí náà eh, kò dúró níbẹ̀ nìkan o ìjọba wa ni ó máa yá àwọn oníṣòwò lówó láti láti lè máa ṣe òwò wọn lọ kò ń ṣe pé nǹkan tá a lè fi ṣe ó wà torí a ní nǹkan àlùmọ́ọ́nì ọrọ̀ ilẹ̀ tá a ní ó pọ̀ jaburata nítorí náà a fẹ́ bẹ̀rẹ̀ ìjọba wa láìpẹ́ ìjọba délé yóò dé tí ìjọba délé bá ti dé ẹjọ́ ẹ bá wa túyáyá kẹ́túyàyà jáde láti fi jó tìlù pàdé wọn nítorí pé ìrọ̀rùn ló bá dé kò sí pé ìnira wà mọ́ fún ọmọ Yorùbá tó bá wu ẹnikẹ́ni ó lè lọ sóko ní aago kan òru tó bá wù ú torí pé ètò ààbò tó péye yóò wà ètò ààbò tó péye yóò wà ìtọ́jú fún gbogbo àwọn ọmọ wa yóò wà tí ó lágbára ọlọ́run lágbára ọlọ́run nínú ìjọba náà lágbára ọlọ́run ìtọ́jú fún gbogbo bí obìnrin bá lóyún ìjọba wa ni ó máa gbọ́ bùkátà oyún yẹn títí tó fi rù ú tí ó fi sọ láyọ̀ àti àlàáfíà tó bá wá sọ láyọ̀ àti àlàáfíà tán ìjọba wa ni ó máa pèsè oúnjẹ tí ọmọ yẹn yóò máa jẹ lójoojúmọ́ fún ọmọ yẹn bí wọ́n ṣe ń ṣe nílùú òyìnbó bẹ́ẹ̀ náà la ṣe fẹ́ ṣe lórílẹ̀‐èdè wa torí n tá a lè fi ṣe ó wà lágbára ọlọ́run tó ìdí nìyí tí a fi ní ká kàn sí yín màmá eh, àǹtí wa la fi ní ká kàn sí bọ́dá wa la fi ní ká kàn sí àwọn ọ̀dọ́ wa tí ò ríṣẹ́ wọn á ríṣẹ́ torí iṣẹ́ máa wà iṣẹ́ máa wà lórí lórí irú ọ̀nà eh, lágbára ọlọ́run lágbára ọlọ́run nítorí pé ẹ wò ẹ mọ̀ pé ọ̀nà mẹ́fà ni wọ́n pín orílẹ̀-èdè nàìjíríà sí ó sì ní n tó yẹ kí ọ̀nà kọ̀ọ̀kan máa mú lọ sí central post ní àbújá ǹjẹ́ mọ̀ pé nínú ọ̀nà mẹ́fà yẹn ilẹ̀ yorùbá nìkan ló ń pèsè ìdá àádọ́rin seventy percent nínú hundred percent tó yẹ kí àwọn mẹ́fẹ̀ẹ̀fà máa pèsè lọ lọ central post ní àbújá so ìdá ìdá àádọ́rin yẹn gan làwa náà fẹ́ jókòó tì báyìí gẹ́gẹ́ bí ìpínlẹ̀ mẹ́jọ láti lè máa jẹ́ pé àwa là ń gbádùn nǹkan wa àwa tí wọ́n sì ń gba nǹkan wa tí wọ́n rí nǹkan lọ́dọ̀ wa tó jẹ́ ọkàn nàìjíríà gangan àwa yìí ni wọ́n fìyà jẹ gbogbo tí wọ́n rí lọ́dọ̀ wa ni wọ́n lọ fi ń ṣe tú òkè ọ̀yá ṣe so nítorí náà làwa náà wá fi dìde tí màmá wa Modúpẹ́ Ọlá Onítìrí ìyàwó Abíọ́lá fi dìde pé n tó bá máa gbà làwọn máa fún ọlọ́run sì fún wọn ṣe. ohun tó yẹ kábíọ́lá ṣe nígbà yẹn tí ò ṣe òun náà ṣẹ̀ wá fẹ́ ṣe. ẹ ṣe ẹ ṣe àǹtí wa àmín àmín àmín àmín àmín àmín àmín ayé ò ní bá wa da lẹ́sẹ̀ kó àmín àmín àmín bó ṣe fẹ́ ran àwa Yorùbá lọ́wọ́ àwa mẹ̀kúnnù ọlọ́run á